أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد a fi ọpẹ́ fún Ọlọ́run atọrọ àlékún kàti gẹfànà bíi wa sallallahu alayhi wa sallam eléyìí ni ètò tí wọn ò tí máa ń dẹ́sẹ̀ tún gba ẹnìkọ̀ọ̀kan wa nídàjí nídàjí báyìí abẹ́lẹ́ ọ̀bàlẹ̀kẹ́ọ́lá kọ́mọ wà pẹ̀lú àwọn stars wa àti ẹnìkọ̀ọ̀kan wa náà ẹ̀yin olùgbọ́ wa náà kọ́lọ̀ ń kọ́ wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa náà àwọn stars wa wọn ti wà ń kalẹ̀ pẹ̀lú wa láti máa bá ni bá apá kejì pàtàkì àdúrà àti ìlànà tá a fi máa ń bẹ lọ́run tá a fi rojú rere lọ inshallah àwọn sásùwà Suleiman muhammadu awal amúbíyẹyà kọ́lọ́n kó jẹ́ kárí wọn pé wọ́n ti wà pẹ̀lú wa láàárọ̀ tí wọ́n bá ní tàmọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ náà na'am. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọ̀pọ̀ àfijọ́ sọ̀rọ̀ abẹ lọ́hùn kò sí ní sábàbí ìmọ̀nà fún èmi àti ẹ̀yin kọjú ọjẹ́ ẹ̀rí fún wa láyé àti dálìkì àmọ́ kọ́mọ̀jì kọjẹ́ ẹ̀rí lé wa lórí ní àná à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí àwọn okùnfà tí máa ń mú àdúrà gbà tó yẹ pé téèyàn bá ti ń ṣe ìmí rẹ̀ àdúrà limọ́ gbà ara ẹ̀ tí a bẹ̀rẹ̀ lẹ́nìí o ní an bilhamdi wa thana ala Allah subhanahu wa ta'ala ثم الصلاة والسلام على خاتم أنبيائه ورسله صلى الله عليه وسلم ẹ má fẹ́ bí Allah subhanahu wa ta'ala kọ́kọ́kọ́ tí ì máa yin ọlọ́run ọba síwájú náà kò yìn pẹ̀lú àwọn ẹ̀yìn rẹ̀ lẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ ládọ̀dọ̀ sàlám tí èyí sí àwọn ẹ̀yìn burúkú máa pọ́lọ́run lọ́la alágbádá aná máa pèlè arúgbó ọjọ́un tí èyí sí àwọn ẹ̀yìn tí ò fi ròyìn ara rẹ̀ yín tó fi ròyìn ara rẹ̀ ńgbà wọn bá ń pèlè arúgbó ọjọ́un ìwà àti ṣéwà àti ẹ̀lẹ́jọ́ ṣèwé gbogbo àwọn wọ̀nàwọ̀nà báyìí kẹ́yìn ò jìnnà sí i bákan náà sàlá sàlám kéyìn ò tọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ farabi sallallahu alayhi wa sallam nígbà tí yàn bá ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ àdúrà kó tó gbé yàn ọmọ bẹ́lọ̀ nǹkan téèyàn sí kíni o téèyàn fẹ́ bákan náà téèyàn bá ń ṣe àdúrà yìí kéyìn ò rí wípé òun sọ àdúrà yìí múkìnnà ayakuna dáì múkìnnà bil ìjábà kọjá pé ẹni tí ń ṣàdúrà gangan kò séye méjì nínú ìsàlẹ̀ ọkàn rẹ̀ wípé o ó kọ́ gbà lódodo tán pátápátá wípé alhamdulillah bí mo ṣe ń ṣàdúrà yìí o allah subhanahu wa ta'ala ti ṣe ni o ó ti gbà lè anna allah subhanahu wa ta'ala láyà tẹ àdọ̀mù ṣéun àtà kò sí nǹkan kan tó tóbi tí yẹn lè pé ah tí n bá béèrè lé eléyìí ló ti tóbi jù tí allah subhanahu wa ta'ala ti ṣe ni o tí ò lè ṣe fún mi nínú àwọn nǹkan tó bá làákàyè mu kì í sí ntọ́lọ́wọ́n ọba tó ṣe kí ni o tí ò lè ṣe fún yàn so fún díẹ̀ yìí ntọ́jà sọ pé ntọ́bálà káyè mu kéde pé kọ́ ọ lọ kí bọ mọ́sálásí kọ́ ọ̀gọ́ kọ́ mọ́sálásí kọ́ máa pé ọlọ́run ọba ọmọ tí ó da jùlọ dún yìí èmi ni o fún o àfẹ́ ẹ̀ níyàwó ni ẹgbẹ́nu sàn o ṣé ń tọrọ ọba ò lè ṣe wà ní kò sì tí ò lè ṣe so irú eléyìí la fi ṣàlàyé ìyẹn lẹ́ẹ̀kan bákan náà lára àwọn nǹkan tó jẹ́ wípé ẹni tí ń bẹ lọ́wọ́ subhanahu wa ta'ala ó ní di kọ́ ṣe àkíyèsí rẹ̀ ó náà ni àyàkúnà fi hali tọ̀hárọ̀tì minal ahdath wal akhbath inda du'a gbàtà fama bẹ Allah subhanahu kárí wípé à ń wà mímá ó dáa pípọ̀ kì í ṣe pé ọmọ àgbẹ̀ jẹ́nẹ́bà máa fi bẹ̀rẹ̀ ọ̀sùn bánà tààlà ọ̀fẹ́ sàdúrà pẹ̀lú jẹ́nẹ́bà ọ̀fẹ́ sàdúrà pẹ̀lú ọ̀yàgbẹ́ ọ̀tàbà ọ̀tọ̀ ọ̀tàbà eléyìí ó kú díẹ̀ káàtó fẹ́ntọ́fẹ́ segin ni o tọ́wọ́ ma sọ sara kéèyàn wà ń dáadáa nígbà tí wọn fẹ́ máa bẹ Allah subhanahu wa ta'ala yìí ọmọ segin ni o ọmọ dàá pọ̀ bákan náà béèyàn bá tún wá ń ṣe duawi kéèyàn má máa sọ fọlọ́n pé gbàdúrà mi o bọ́ba wù ọ́ Allah subhanahu wa ta'ala ọkọjá abáhùn hadith wà lórí mi hadith àbí òrẹ́rọ̀ tó sọ̀rọ̀ ní ẹnìkọ̀ọ̀kan yín kọ́ máa sọ wípé ọlọ́run bá gbàdúrà mi o tó bá wù ọ́ bákan náà lára àwọn nǹkan tí a tún pàkíyèsí sí fẹ́ bá fẹ́ máa bẹ Allah subhanahu wa ta'ala oníkéyìn ò dínà sí ìmọ̀ da ẹbí rú ẹ bá fẹ́ máa bẹ Allah subhanahu wa ta'ala tí bá ti ń da ẹbí rẹ̀ rú àdúrà rẹ̀ ò ní ṣe kíni o àdúrà rẹ̀ ò látòsọ̀rọ̀ mo ti ń sọ pé kọ́lọ́ ọba mú nǹkan ìkú òkò ìmúkúò náà bí ọba ṣe á mú kó kọ́ mọ́ mú kó ìwọ́ lọ́mọ àìmọ́ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala àìmọ́ kẹjú bákan náà ẹ̀ ń bá sì fẹ́ máa bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kó tó sọ́ra níbi kọ́ máa ṣẹ̀yà ṣẹ́ bàbá eléyìí ní kó bá ọ̀pọ̀lọpọ̀ wa lene tádùá wa ò fi gbà ẹnu bàbá rùn ẹnu ẹ̀yà rùn là ń wí àwa náà sì fẹ́ kọ́ ọmọ ọgbọ́rọ̀ sí alẹ́nu àǹtẹ́káyé wa kó nítumọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń fẹ́ẹ̀lì sùkú ẹni tí ń ọ́nù ẹnìkan kò ewu àárín ìwọ àti òǹbí rẹ bó o lẹ́sẹ̀ jọ ńbọ̀lẹ́jọ fi kọ́ sí bákan náà ẹ fẹ́ máa bẹ subhanahu wa ta'ala wulẹ̀ fìyà jẹ́mi bí látàyé àyè máa ṣe bẹ́ẹ̀ kílẹ̀ rí wa jẹ́ àfi sahih inda Imam Muslim rọ̀rọ̀ tọ́lá min hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu torí hadith tó wá tí Imam Muslim gbà wáyé Imam Tirmidhi náà tún gbà wá kọ́dà hadith yìí pàpà Imam Nasa'i náà tún gbà wá ó nà sàlá sálám àádà rọ́jò nà mùsùlùmí ó ń ṣe ọlọ́run rè é bí ọkùnrin kan wòótọ́ kan táàrí àárẹ̀ ọ̀yà nínú àwọn mùsùlùmí kọ̀dí kọ́fàtà tí wọ́n bá ní èèyàn kọ́fàtà ní òde rábáwá kéèyàn ọ̀jẹ́ ni ó lómi láàtẹ́lẹ̀ kó ti á yọ kó ti yọkù díẹ̀ ẹni ẹni tó lómi láàtẹ́lẹ̀ ni ó ti wá yọkù díẹ̀ fasọ́rọ̀ mithla lè farukì ó ti àdàbí òrùmọ díẹ̀ tí ó jò tó ti á pa láwọn lẹ́wùlẹ́wù ah, àbí wàá ní ah, ìkíní ọkùnrin mo mọ̀ tẹ́lẹ̀ ọ̀ǹdán tó olómi lájú báyìí lọ alikun tàtẹ́dẹ̀ òbí ṣe é abọ́ òun bẹ lọ́n kankan òun gbọ́nà kan ṣàdùà áwùtẹ̀sí alo ìyá abọ́ òun bẹ lọ́n kankan pé kò sí nǹkan kan fún ọ bóyá nǹkan sì rọ́ǹgì jẹ́ mọ́rú ọ̀nà tó ń gbà abẹ́ lọ́n ọba o kọ́ọ̀lá nàám ọkùnrin mo ní àdùà kan tí mo máa ń ṣe sọ́rọ̀ lọ́n gbogbo gbà kúntù àkùl mo máa ń sọ gbogbo pé allahumma ọlọ́run bá mi o ma kunta mu'aqibani bihi fil akhirah fa ajilhu li fi dunya gbogbo ìyàtọ̀ bá fẹ́ fi jẹ mí lọ́rùn dákun ayé ni o ti jẹ ń n wá máa lọ sínú kẹrẹ lálẹ́kẹ̀ àmọ́ làǹbí bá a ah, subha tí n kaba sì káàdì bíi àdìmọ́ sọ fún wa subhanallah a ah, ó ti para ẹ̀ lápá ayé látòtò ao látẹ̀sẹ̀ tí ihò ibo láti rárá gbàyà ọlọ́run ọba ti pé kọ́ máa fi gbogbo ẹ̀jọ́ látàyé ń bì iná ní í ṣe tó fi ń ránlẹ̀ tó fi kú olójú kan báyìí hafala kult jẹ́ nǹkan ní tó dáa kí ló ti wò lè máa sọ pé allahum ọlọ́run ọba mi o àtìná fi dúnìyà hasana wàfíìlì àkọtì hasana wàkìnà àdàbànà ọlọ́run dáadáa lé ayé ṣe fún mi tàlìkì àmà náà ṣe fún mi sọ bóńbé ń ni ọ bó bá kú ṣe ta fún mi kò di tàlìkì àmà lọ ìyún òní kọ́ wá jẹ́ pé gbogbo mi ìnà ń fi lò ń fi ìmáàmù Muslim lọ gba àdìsọ àgbà ìsọ̀rọ̀ ẹ̀ kan bákan náà afẹ́tẹ̀tẹ̀ pàkíyèsí nǹkan méjì kan tó pàtàkì pọ̀ tí máa tètè má du àgbà nǹkan àkọ́kọ́ nínú nǹkan méjèèjì tí máa tètè má du àgbà òun náà ní kó jẹ́ pé ẹni tó fẹ́ máa bẹ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ṣáájú kó tó di pé yọ́ọ́ máa bẹ Ọlọ́hun Ọba yìí kó ti àwọn nǹkan kan síwájú kí ni nǹkan àwọn nǹkan náà ìmọ̀ dírẹ̀ bẹ́ẹ̀ pé ìmọ̀ wá foríjìn sọ̀rọ̀ bá sọ̀tà á la ọlọ́run foríjìn mi mo mọ̀ pé ẹrú ẹ̀ṣẹ̀ mi níbi ẹ̀ṣẹ̀ báyìí foríjìn mi níbi àkàtúwọ̀n ṣe foríjìn mi ẹlẹ́ẹ̀kejì kọ́ máa ti sí olóore wájú bíi kéèyàn máa ṣe sàárà ọ̀dà àpọ̀ kí ọkọ̀ sálùwà làbá ìṣòlẹ̀ kan kí ọkọ̀ yẹn bíi náfìlà rákà méjì kí ọ gbọ́wọ́ òkè tí ẹ̀ bá fẹ́ bẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala láwọn àyè tálíbi tì ní ká gbọ́ owó òkè tá a bá fẹ́ máa bẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala bákan náà èèyàn gbọ́dọ̀ ṣe ojú kòkòrò láti máa wo àwọn àsìkò tọ́jọ́ wípé àwọn àsìkò yìí àwọn àsìkò tó lọ́lá pọ̀ ní àdúrà mọ́tètè ń gbà ń bẹ̀ nírú àwọn àsìkò wo gẹ́gẹ́ bíi yọ́mọ̀ arọ́fà bíi ìjọ arọ́fà bákan náà irú àwọn àsìkò wo bínú oṣù Ramadan agaga ọwọ́ ọ̀gbẹ̀yìn rẹ̀ mẹ́wàá àgbẹ̀yìn rẹ̀ kéèyàn ọmọ kún fún bíbẹ̀ náà ọba púpọ̀ ńbẹ bákan irú àwọn àsìkò wo ìjọ ọdúnmà àgàgà bàbá ìmáàmù bá jókòó nígbà tó tí utu àbádá méjì tàbí látìgbà tí oòrùn bá tún ti fẹ́ máa lọ rèé wọ̀ níjọ ọdúnmà wọ̀gbà tó oòrùn ó tún wọ̀ tán kí ọmọ bẹ́rẹ̀ pípọ̀ láwọn àsìkò yẹn ọ̀dà àpọ̀ lára àwọn nǹkan tí máa tún mú àdúrà gbà pípọ̀ ni bákan náà ìdá kẹta àgbẹ̀yìn òru tí alọ́ sọ̀sọ́ra máa ń wá sí sánmà ilé ayé tí máa ń bẹ̀ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan bá rẹ̀sán sọ fún wa wípé tá ń fẹ́ pè mí lásìkò yìí ń mà dá lóhùn tá ń fẹ́ bí mí nìkan ń mà fún jàmáà àwọn nǹkan yìí ni à ń bá lọ́dọ̀ sàsálàm ẹ wò bó ṣe clear tó ìjà abáǹbì kankan bẹ̀ pẹ̀lú ń tẹ́ pé ẹ̀mí gan ọkọ̀ wọ́n sì wàá sọ fún ọ pé wá ọ̀rọ̀ rí ọ bọ̀ sí i ṣùgbọ́n tó ṣe ni wípé n tó gbé ìpèsè ni wèsì ìbáyà ṣe fúnra ẹ ló ṣe ó gbé ní hòhò ẹ̀bọ ni nígbà bá gbé hòhò ọjà tó bá jẹ́ kó bẹ́ẹ̀ ni máa náà jù ìlú ògbé lọ yóò sì já aago kan ọ̀sán ìhò ló sì wà ìjà abẹ́lẹ̀ nu gbogbo nta àkàlẹ́là tó ni in tó múnira lọ in tí ọ̀dà yìí kò sí inú nta sàṣàkì ni ò tó mú wa in tó mọ́ ni eléyìí ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan láti inú ọ́fíìsì rẹ̀ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan nínú yàrá rẹ̀ ọ̀rọ̀ fẹ́ni fẹ́ni kọ̀ọ̀kan nínú ilé rẹ̀ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan ó wà mọ́sálásí ni o ó wà nú ọkọ̀ ni o ń lọ ni o ìrẹ́pàá yẹn yẹn o ìmọ̀ ìntọ́rọ̀nù tó sì kí ni o tọ́ba làákàyè mu ni ìlànà míì tọ́ba ti yàtọ̀ sí léyìí tí yàrá fi ń bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala ìlànà òdì ni bí n ti ń fẹ́ tọ́ba lọ rí ìdíbẹ̀ látọ̀ náà bẹ̀ í orí ẹ̀dẹ́ ni àwọn sàn ti kílíà gbogbo àwọn eléyìí fún wa àfihàn sọ̀rọ̀ bàbẹ̀ lọ́n àtẹ̀mí àtẹ̀yìn mẹ́jẹ̀ àṣìwì mẹ́jẹ̀ àánú òṣèkìnì o mẹ́jẹ̀ kásì gbọ̀ mọ́sà máa fi ogun tá à ń gbọ́ yìí mọ́sà àṣẹ ni atọ́nà wa lọ sójú ọ̀nà àlìjẹ̀nnà síjú àánú rẹ̀ wà á jẹ́ àmú mẹ́jẹ̀ agbẹ̀bẹ̀rẹ̀ tọ́ rẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim. a kí àwọn stars wa kọ́nà balẹ̀ kọ́lá san wọ́n ní ẹ̀sùn lóore ní abẹ́ àsìkò wa ẹ̀dàkùn stars téèyàn bá fẹ́ ṣàdúrà tí wọ́n bá fún yẹn nínú kárí pé kọ́ máa ń ṣe ya Allah ya Latif one million ṣé ara àdúrà náà ni a pè téèyàn ò ṣe nǹkan mí ìmọ̀jú pé sàn ṣe ya Allah ya Allah ya Latif àti pé tá a fẹ́ ṣàdúrà sẹ́nu tó lè má dùn àgbà ni pé ká tan tùràrí àwọn bá wa parí àdúrà a gbọ́dọ̀ lọ pa díẹ̀ kan àbí ká fi nǹkan kan ṣe sọ́dákọ̀ lẹ́yìn rẹ̀ ká wò pé tíyàn bá ti ṣe àdúrà wọn lè gbà. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah ba'id ìbéèrè ọlọ́mọsá àbánisàn oníbéèrè náà ní ẹ̀sán olóore ìbéèrè yẹn ìbéèrè tí dídáhùn rẹ̀ gbọ́dọ̀ kẹnu ni ṣùgbọ́n ẹ máa bá ní fi ọkàn bá lọ pẹ̀lú pé prógámù orí rédíò ni àkọ́kọ́ náà sọ àsálàm ìbẹ́lọ́hún ọba kèé ṣe ìfìyàjára ẹni bọ́lọ̀ ń bá ṣe fún ọ lálàáfíà tó àti agbára bá tó bẹ́ẹ̀ láṣẹ máa bẹ́lọ́hún lílànà dáadáa wọ́n máa pé máa fa kíníkan one million kẹ́nìkan máa fa kíníkan tàbí kọ́ ọlọ́rin máa fi kóńgò kọ́ lè máa fi bu èrè máa fi bu àgbàdo pé mo gbọ́dọ̀ rí i pé mo ṣe kúrò aláwọ̀ ìtàn ìfẹ́ ara ẹni rẹ nígbà ńgbè nǹkan ọ̀bà rí pé wọ́n fẹ́ parí ẹ̀ gan yóò rí i pé nǹkan gan kó nǹkan àmọ́ kọ́lá mi gan gan tí e pé èyàn gó ẹ máa ń bẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gan gba ah, kí ni eléyìí à ń wí gan lẹ́nu so eléyìí o sì nú lànà tó sàṣẹ́ kẹ́ni o tó fún wa bákan náà ká sọ pé àdúrà tá a fẹ́ bá yín ṣe yìí o ká kọ́kọ́ máa sọ pé àná ọba yàn sàdúrà gan kò sí inú lànà sàlám ẹ ṣe wà àfa wa ẹ wá bá ka ẹ wá bá kọ́ wa sọ pé ẹ wá bá ń ṣe yàsín lè mi ẹ wá bá ń ṣe ẹ bá ń sọ orí kura ní kàkálẹ̀ gbogbo eléyìí náà á jẹ́ àmú tó yí mẹ́sìn tá à ń sọ ń jọ́ sí mu ò náà ni iṣẹ́ àfa iṣẹ́ àfa lẹ́kítọ́rì la àfa kọ́dà ìwọ́ yẹn lẹ̀ ìfi ẹ̀gbin lọ ọ̀yàn gan lélẹ́yìn èmi náà wọn lẹ́nu tèmi tẹ́ni máa fi bẹ́rẹ̀ bọ̀ sọ̀tàlá ìwọ náà ní tiẹ̀ ntí ó kàn fi àtọ̀ láàrin àfa àtẹ̀ntí ọ̀fà ni pé àùsàzù ọ̀nà wo tún lànà bíi tún júwe wa o pé ká tún máa fi bẹ́rẹ̀ wọn bá o èyí ó júwe ń tàn sójú ọ̀nà yẹn lọ́nà tó gbà dáa tó sì jẹ́ wípé iná nàá sàṣà ti kí ni o ìní tó mú wá nìyẹn bákan náà ká wá sọ wípé àdúrà báyìí o àwọn àfáà lọ fẹ́ jẹran àwọn ni wọ́n fẹ́ jẹ díẹ̀ torí pé wọ́n tilẹ̀ ti sọ fún ọ tẹ́lẹ̀ pé báwọn bá parí náà ń kàlẹ́ ẹ̀jẹ̀ yín ni wọ́n máa gbẹ o chiefu tẹ ẹran ti gbọ́dọ̀ wà nílẹ̀ báyìí ẹ wọ́n rí ẹ̀ máa ń lọ so gbogbo eléyìí ẹ̀jẹ̀ àkè sára dáadáa lórí rẹ̀ ká máa bẹ lọ́hùn kọ́mẹ́dì ọjọ́ pé bí ajé àmú láàlọ́ sórí búrálì kìámà ọlọ́mọdé àsórí láti bí ajé àmú bákan náà ìwà á sọ pé dandan dandan aṣọ síwájú lẹ́tẹ̀rẹ̀ lẹ́kẹ̀ wípé èèyàn lè ti sàárà àwọn tó ń bá fẹ́ o lè pẹ̀rẹ̀ fọlọ́hún o lè pẹ̀rẹ̀ fọlọ́hún kèsì pẹ́ nìkan ni ọ̀yàn lé ọ lọ kèsì ìṣẹ̀rẹ̀ tó ò ní jẹ́ ń bẹ́ o kèsì ìsẹ̀fẹ̀tẹ̀ pé mo bá fẹ́ kọ́ kọ̀kọ́ bọ́ ọkọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ bọ́ra lẹ̀ ń hó lọ́ọ́ máa fira gbogbo ara àti ẹ̀dìẹ̀ náà bẹ́ẹ̀ ló mi fẹ́ fowó tọrọ gan fáláyìnì yóò ti kọ́kọ́ fira gbogbo ara gbogbo àbúrò ilé ayé mi kọ́ máa bó ń kó lọ mo kí ni kàwọn tó máa kọ́ mi àá kí ló dé tó báyìí torí ọlọ́run eléyìí ò sì nù níta sàṣẹ́kí ni o tó mú wá fún wa ká kè sára dáadáa lórí àwọn àlámárì ká sì máa ṣe bí àrùn sàǹbàṣe ni o ká ṣe bàbá ń sàdúrà láwa mùsùlùmí ó ní mọ̀ ń sọ o kò sínú ẹ̀sìn wa o ká máa pa ǹtan tùràrí à ń tan kándù à ń tan kankan mo fẹ́ lé kékeré jìnnà ṣùgbọ́n pinlẹ̀ da kí mùsùlùmí kọ́ máa fi tùràrí olóòórùn dùndùn sílé rẹ̀ nítorí pé àwọn àlìjẹ̀nù wọn máa ń sá fún òórùn tó bá dùn kí wọn máa lo lọ́fíńdà tó dáa sára bí ìpínlẹ̀ lo lọ́fíńdà tó dáa sára tó lọ́fíńdà halali àlìjẹ̀nù pinlẹ̀ máa ń sá fún yàn torí pé bí òórùn bú ni a máa wá bíi tọ́lẹ́ẹ̀tì bíi orí àtàn bíi ẹni tó pé yọ kẹ́kọ̀ọ́ ara kò ní kò ní wẹ̀ kò ní fọnú gan kò ní ṣe kankan bọ́bá tó ti à ń sọ yọ máa so mára gbogbo rẹ̀ yọ máa rún gbàyì bí irú èèyàn bá ń gàlìjà ní kulẹ̀ ń wá kì í gan tẹ́lẹ̀ fúnra rẹ̀ mùsùlùmí ó mọ̀ tó tó mùsùlùmí mùsùlùmí ẹ̀sẹ̀ tí ó fẹ̀ yín síyàn tí wọ́n máa wo yín ẹnu rẹ̀ ah, gbá àlè tọ́pọ̀ jù máa ṣe ya one million kò sí lára àdúrà èyàn ò tí ì bẹ́ ọkàn sọ pé ọlọ́run ọlọ́run ọlọ́run ò tí ì sọ ń tọ́ fẹ́ tọrọ gangan kọ́nà balẹ̀ kọ́lá kọ́sánà nìkọ̀ọ̀kan wa so inshallah àwọn tá a bá ní béèrè kàbí kejì lórí gbogbo àwọn nǹkan tá a ti ń sọ fún wa lórí ilé ike wa ní iléèwé wa ni ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one so yòókù tún di òwúrọ̀ la inshallah tí a tó pàdé lórí ètò yìí ṣùgbọ́n kó tó dìgbà náà àwọn tí a jọ kọ́ wọ̀nyí wá sí ilé agbára nídàájí tòní àná ni àfáwà Ismail ẹ̀rọ àlá sheu Abdulrasaq àrò lọ́sùnà àfáwà dìkùrùláì abu nabila ìṣòlóní bídí bákan náà sheu Ali wọ́n bẹ pẹ̀lú wa níbí bákan náà abu salama olówó pákó àná bẹ ní ọ̀dọ̀ wa ní ìdájí tóní kọ́nà balẹ̀kọ́lá kọ́sà ní kọ̀ọ̀kan wa ibijax onítẹ̀bọ́tìnì pẹ̀pẹ̀pẹ̀ tí a fi ń gbúrò wa kọ́nà balẹ̀kọ́lá kọ́ mọ̀jẹ̀ kún ó sì tẹ̀ mọ̀jẹ̀ ni ó gbé wọn ẹni tí ń darí ètò òun náà ni àfàwà Sulaiman Ibrahim Esauke wasalaamualeykum wa rahmatulah wa barakatuhu.